الذي al kútúbà jùmọ̀ Allah jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní àlefik fìdíìnì lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ń bí ọ̀làdùnní bello ó ní orúkọ mi mò ń kí yín káàbọ̀ sórí ètò náà lákòótán bákan náà ó ní mo tún fi àsìkò yìí tó yín létí pé ètò tí a pè ní àlefik fìdíìnì yìí ẹ láǹfààní láti máa béèrè ìbéèrè kan àbí kejì ṣùgbọ́n kó tó dígbà béèrè ẹ jẹ́ kí n kọ́kọ́ fi ìbéèrè lè síwájú ná pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ìṣànú ajẹ́lógún àṣọ àti àdìjọ wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ Sheikh ìbéèrè tí màá fọ́ ọkọ̀ máa ṣíde ó náà ní èyí tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe bí Rasulullah sallallahu àbí ẹ̀rí tó múnádóko yìí pé ànábì ṣe ayẹyẹjọ́ bí ẹ̀ àbí àwọn sàhábà rẹ̀ náà àbáwọn náà ṣe ayẹyẹjọ́ bí ànábì lẹ́yìn tí ànábì sallallahu alaihi wasallam tí ó kúrò ní ayé tán. naam bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaykum warahmatullahi wabarakatuh dájúdájú ìdẹ̀ra ńlá fún gbogbo àgbáńlá yìí wọn náà ní bíbí ta bí aṣáájú wa nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó sì pé ọlọ́run ọba rán kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá yìí ẹni tá a fa alukur'ani rán ẹni tá a tún fi súnà tá a fi tì kàn pẹ̀lú ẹ̀ ànábì tó sọ pé kò fi dáadáa kan sílẹ̀ láì jẹ́ kó fi ma àlọ́mà rẹ̀ kò sì fi aburú kan sílẹ̀ láì ṣe ìkìlọ̀ fáwọn àlọ́mà rẹ̀ nípa rẹ̀ ànábì tọ́lọ́wọ́n bá ròyìn pẹ̀lú ìròyìn tó ga púpọ̀ ọlọ́ni laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. jíṣẹ́ kan ti wá báyìí àti inú yín ló jíṣẹ́ ìtì wá èèyàn bíi tiyín ni kì í sàǹjànú kì í sì ṣe màláìkà ànábì yìí gbogbo tí ọba ti ní í lára á ó máa ń sọ̀rọ̀ fún gbogbo tí ọba ti kó wàhálà bá àbí ìpọ́njú àbí ìdààmú ìrọ̀rùn fún ànábì sallallahu alaihi wasallam ó sì jẹ́ni tí máa gbìyànjú lórí àti wá dáadáa fún yín gbogbo ní tí ó bá wúlò fún yín láyé gbogbo ní tí ó bá wúlò fún yín lálùkò yá mi gbogbo ẹ̀ bí gbìyànjú lọ́sàn-án àti wá fún yín. bilmu'minina ra'ufur rahim aláàánú oníkẹ́ ìlànà bí jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo. ànábì yìí tó lọ́yìn wa tó mú jáde tó rán sí gbogbo àgbáńlá yìí nítorí kó lè bá a pè wá lọ sídìí tí ó jà sóríire ìtẹ̀lé tiẹ̀ lọ́la ìkọ́ tiẹ̀ náà ní ìṣìnà àti àbúrò nítorí pé ẹni tó bá gbọ́ nípa rẹ̀ tó bá tẹ̀lé tiẹ̀ oríire ọ̀jẹ̀ tiwọn ẹni tó gbọ́ nípa tiẹ̀ tó fi tipa làbá rẹ̀ tó láti tẹ̀lé irú wọn ni ọba pàjùpàdé kọ́lá ẹlẹ́dàá kọ́mẹ̀sì wa lọ́kàn nínú wa. ìdùnnú ńlá òun náà nípa àjọ kan nínú ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé inú àdìsí anabi sallallahu alayhi wa sallam ni nahnu al-akhiruna al-awwaluna yawma al-qiyamah àwọn aládé kàn yìí tá a sì jẹ́ ni àkọ́kọ́ tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ al àwọn aládé kàn yìí àwọn aláàsì jẹ́ ní àkọ́kọ́ tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù ìjọ ànábì sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run sì tún ròyìn ìjọ rẹ̀ náà pẹ̀lú dáadáa ńlá ó ní kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkari wa tu'minuna billah ẹ̀yin níjọ tó lóore jù tọ́lọ́run iṣẹ́ yín òun náà ní kẹ́ ẹ máa fòòró àwọn èèyàn láti ṣe dáadáa kẹ́ ẹ sì máa kọ̀ bàjẹ́ fún wọn kẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́. ìntàfilé fi ìdùnnú wá hàn sí ríran tó lọ́rùn ànábì sallallahu alaihi wasallam òun náà ní ká máa tẹ̀lé tiẹ̀ ká máa tẹ̀lé tiẹ̀ níbi gbogbo àṣẹ tó bá fi pa wá àṣẹ tánàbì sallallahu alaihi wasallam fi pa wá pọ̀ jọjọ́ mélòó la fẹ́ kà lóyún adépèlé ẹ̀yẹn wo àwọn tí ra hadith bí wọ́n ti fi pọ̀ tó àní sahih bukhari àní sahih muslim àní sunanu abi dawud sunanu nasa'i ibnu maja atarmidi atoni musnad ti alimamu ahmed àní musnad ti abi dawud at-tayalusi àní muwatta ti imamu malik atoni àwọn tí ra. gẹ́gẹ́ bí al-Ma'ajim ti al-Imam at-Tabarani al-Mu'jam al-Kabir al-Mu'jam al-Awsat al-Mu'jam as-Saghir bẹ́ẹ̀ ni àtúnni àwọn tíra mi tọpọlọ jantirẹrẹ tàbí as-Sunan al-Kubra ti al-Imam al-Bayhaqi as-Sunan al-Kubra ti al-Imam an-Nasa'i ani al-Musannaf ti al-Imam Abdul Razzaq as-San'ani àtúnni al-Musannaf. ابن أبي شيبة أبو بكر ابن أبي شيبة أني معرفة الآثار يا الإمام البيهقي àtọlọ́kan ọ̀jọ̀kan àwọn tíra lọ bẹ́ẹ̀ tí gbogbo wọn ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam àwọn àṣẹ tó fi pa wá ká máa tẹ̀lé nítumọ̀ sí pé adúnú sí ríran tọ́lọ̀ ran ànábì sallallahu alaihi wa sallam. bákan náà ká sì jìnnà sí gbogbo ntánàbì sallallahu alaihi wasallam tó ní ká jìnnà sí àmì ni lórí pé ànífẹ̀ẹ́ sànàbì sallallahu alaihi wasallam àdùnnú sí ríran tọ́lọ́ràn àwọn àròyìn ọlọ́kan ọ̀jọ̀kan tánàbì fún wa ká gbàgbọ́ ká má máa ṣeyèméjì nípa òdodo àwọn àròyìn yìí àmì ni lórí wípé àdùnnú sí ríran tọ́lọ́ràn ànàbì Muhammad sallallahu alaihi wa sallam ká sì má ṣe sin lọ́n àfi níbàámu pẹ̀lú ntọ́lọ̀ fi rán ànábì tánàbì ṣàlàyé rẹ̀ fún wa àwọn eléyìí ní túmọ̀ sí pé àdùnnú sí ríran tọ́lọ̀ rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sí wa ẹni ọ̀tẹ̀ láti ànábì ẹni òjìnà sí ntánàbì ni á jìnà sí ẹni ògbà ànábì gbọ́ polódodo ni lórí gbogbo ntọ́ bá wa sọ. So ẹni ọ̀hún máa sin náà níbàámu pẹ̀lú ìlànà anábì sallallahu alaihi wasallam òun tí kò sí fẹ́ pera rẹ̀ mùsùlùmí náà kò sí ò lè jẹ́ mùsùlùmí torí pé tàn jẹ́kọ́ ni wọ́n ń pè ní islam ìgbàgbọ́ lójú méjèèjì ní kọ̀kọ̀ àti ní gbangba òun ní islam sọ̀kà wá pàtẹ pa à ń ṣe ayẹyẹ à ń ṣàjọ̀dún ọjọ́ òbí ànábì àmì pẹ́ fẹ́ràn ànábì nítorí pé kò sínú tànábì tó ṣe àlàkalẹ̀ rẹ̀ fún wa pé ká máa ṣe kódà ńbẹnu dánàbì tako ṣíṣe rẹ̀ nítorí pé ẹ ní pàtẹ pẹ̀ǹsì àjọ̀dún ọjọ́ bíi ànábì àfi kẹ́ ẹ lérò lẹ́mìí pẹ̀ǹsì lọ́n ẹ fẹ́ gbalada látara rẹ̀ ẹ̀sìn èsì ṣèǹtà àfọpọlọ lásán gbé kalẹ̀ ọ gbọ́dọ̀ lẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀rí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam kò wá sí kan fún mọ́lìd ìdí nu tó fi jẹ́ àdàdálẹ̀ hmm. ànábì sallallahu alaihi wa sallam من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ẹnikẹ́ni tó bá ṣe àdádálẹ̀ nǹkan kan nínú ẹ̀sìn wa yìí ní tí ò ti sínú ẹ̀sìn náà tẹ́lẹ̀ á dà padà fún ni o. rìwáyà kan wá sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tó ṣe pé àwa kọ́ la pálàṣẹ pé kò ṣe ó sì ṣe ló kọ́ pọ́ǹsẹ̀sìn á dà káyà rẹ̀ padà fún ni. pé ìbá yé wa à ń fàsìkò ṣòfò à ń fowó ráre kò yẹ mùsùlùmí o torí pé náà bí wa léèrè ń pa àkókò wa kó láti lò yóò sì bí wa léèrè ń powó wa ọ̀nà wo la gbà kójọ bó la náà sí torí ẹ mọ́lìd ò sí mọ́lìd kò sínú tọ́lọ̀ ń kò sí sínú tánàbì ní ká sí sallallahu alayhi wa alihi wa sallam nínú ìtàn bí mọ́lìd ti bẹ̀rẹ̀ hmm. alukóró nu ath-thalathatul mufaddalah ó ti lọ ìyẹn ni pé àwọn ọgọ́rùn-ún ọdún mẹ́ta èyí tó lọ́lá jù nínú ìgbésí ayé àlùmọ́ yìí ó ti lọ ó ti pẹ̀yìn dà káwọn aládàádáálẹ̀ ó tó wá dá mọ́lídìí sílẹ̀. Allahu akbar. sọ anabi sallallahu alaihi wasallam ti sọ fún wa pé khayrul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum. àwọn èèyàn ọgọ́rùn-ún ọdún tó lóore jù òun náà làwọn èèyàn ọgọ́rùn-ún ọdún ìgbà tèmi bẹ láyé hmm. lẹ́yìn náà lọ ọgọ́rùn-ún ọdún tó tẹ̀lé ọ̀pọ̀ wọlé hmm. lẹ́yìn náà lọ́kàn ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹta ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àdádálẹ̀ ni àdádálẹ̀ ni a máa sọ̀hún hmm. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọn ò dálẹ̀ àfi lẹ́yìn ìgbà tí àkókò ọlọ́lá ńlá yìí lọ tán tó kù àwọn èèyàn tó ṣe wípé aṣebigbẹ́wù aṣoorewọ̀ lọ́pọ̀ jù nínú wọn. àti àwọn di pé wọ́n gbalẹ̀ kan wọ́n gbayé kan ìgbà náà lọ́pọ̀lọpọ̀ aburú àtàìdá yẹn lọ́ra ìjoko láàrin àwọn yẹn torí àdádálẹ̀ ni o bọ́ọ̀ bá ti máa ṣe tẹ́lẹ̀ jáwọ́ ń bẹ̀ kó túbà hmm. torí pé ẹni tí ò tí ì kú ló máa ń túbà tó bá sì jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni má dáwọ́lé hmm wọ́n tó máa bá wọn fi tọrọ kọ́bọ̀ sísì dá sí má fowó tiẹ̀ dá sábúrò hmm. ibi tó lè náwó sí tó fi gbalada tó pọ̀ ọ̀pọ̀ yàtọ̀ sí kan náwó síbi àìdá hmm. àdúgbò pọ̀ láwọn àlùwà gbogbo tí ò sí mọ́ṣáláṣí ńbẹ̀ hmm. kí ló dé tí ò ní sábàyà gbàgbà àti kọ́ mọ́ṣáláṣí bẹ̀ kó sì wá lè máa mú tó dúró déédéé tí èsì aládàádálẹ̀ kọ́rọ̀ àdádálẹ̀ náà mọ́lìd ọba lọ gba ìmáàmù aládàádálẹ̀ náà mọ́lìd náà mọ́ṣáláṣí ṣe so kọ́mọ́síláṣí nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní man bana lillahi masjidan walaw ka baytal qata bana Allahu lahu bihi baytan fil janna ẹnikẹ́ni ó bá fi lè kọ́mọ́síláṣí kàkálẹ̀ fọlọ́ kọ́dà kó kéré jù bẹ́ẹ̀ lọ hmm. ọlọ́run ọba ó ti torí rẹ̀ kọ́lé kan lẹ́dẹ̀ lálùjẹ́nà. ẹ̀yin tọ́lọ̀ ń bu ọlá fún tó fún yín lówó ilé ayé yìí ẹ̀ ń ná sí ibi dáadáa tẹ́yìn náà ti rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run Hmm. ṣùgbọ́n nǹkan tẹ́ ká ṣàkíyèsí ni pé sówó dáadáa lówó yín hmm. nítorí tó bá ti tó jákujàku owó burúkú ọlọ́wọ́n bò ní gbà torí pé ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó wá nù àdéhìí eléyìí tábò Huraira tó gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ládéhìí tó gúnrégé fẹsẹ̀ rinlẹ̀ ó ní inna Allaha ta'ala la Yakubalo illa jazakumullahu khairan sheikh ah, láìpẹ́ láì jìnnà ẹ jẹ́ kí a ṣe báyìí. al-muhyil mumitul hayyul qayyum al ẹ jẹ́ kí orí zero eight zero eight three two nine three eight nine six tó jẹ́ ti airtel ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ síbẹ̀ bákan náà ẹ̀yin ará ilẹ̀ òkèrè tí ẹ̀yin náà ń pè wọlé ẹ má bínú ẹ̀yin náà ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ ẹ má bínú àní láǹfààní láti mú ìpè lónìí ó ní bó ṣe jẹ́ ẹ má bínú àfi àlá àfibẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí n mú àtẹ̀jíṣẹ́ ilé yìí wá bó tiẹ̀ ẹnìkan ló fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ yìí wọ́n ní tí ó bá jẹ́ pé obìnrin ó ti ṣe bẹ́ẹ̀ ní oyún fún ọkùnrin tó sì jẹ́ pé wọ́n ń bẹ nípò ẹni tó jẹ́ pé wọ́n ti lọ sílẹ̀ òbí àwọn tó jẹ́ obìnrin ṣùgbọ́n wọ́n sì ń sọ pé àwọn fọwọ́ sí ṣùgbọ́n àwọn ò tí ì ṣetán kó jẹ́ pé àsìkò tó láti jẹ́ kí wọ́n wà ní ọ̀dọ̀ ara wọn wọ́n sì ní oyún ti wọ̀ ọ́ ǹjẹ́ ṣé a sọ pé wọ́n ti so yìgì fún wọn ni àbí ọ̀nà tí wọ́n gbà lóyún ọ̀nà haram ni. alhamdulilayi ẹ rí i pé nínú àdìsí anábì sallallahu alaihi wasallam wọ́n ti fi yé wa dájú wọ́n ní innal halala bayyin hmm. wa innal harama bayyin wa baynahuma umurun mushtabihat ntọ́ jẹ́ tọ́ hàn ntọ́ sì jẹ́ ìwọ̀ ọ̀nà hàn ṣùgbọ́n àwọn nǹkan àṣojú wọn ń bẹ láàrin méjèèjì kí hmm. ti so igi tó sì dẹ́yìn náà lójú kí là ń béèrè sí hmm. nítorí pé ẹnìkan ò ní fẹ́ ìyàwó lọ́nà tó dáa kọ́ máa béèrè so igi àbá so igi hmm. so ṣùgbọ́n nígbà téèyàn bá ti lọ́ọ́ so igi sì igi rọ lọ́nà tí yìgì yé jẹ́ tó ti wá lọ ṣe àṣemẹ́sẹ̀ tó ṣe ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ irú wọn ni máa béèrè ni àbí ọlọ́wọ́ yọjú sí òbí ọmọbìnrin tó wọ̀ ọ́ láti fẹ́ àwọn náà sì fi hàn pé àwọn ò ní àtakò kan sí kí ọmọ àwọn jẹ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n àsìkò táwọn fi fún ọ kọ́ máa jẹ́ ìyàwó fún ọ ó sì kù díẹ̀ wọ́n wá lo àǹfààní pé ẹ ti lọ́ọ́ yọjú sáwọn òbí ọmọ àwa ń ṣí ọmọ lásán wò ó fi wá di pé ẹ kọlura yín ẹ ṣe zìnà ẹ wá lóyún ẹlòmíì gan tún máa jánu ẹnu wọn máa hó sẹ kíkẹ́ kí ni àwọn ti lọ mọ àwọn ti lọ yọjú sóbì rẹ kí ló tún kù kí ni ò kù hmm. zìnà ló ṣe yẹn hmm. lẹ́yìn náà kí lẹ̀sì àwọn ọmọ tẹ́ ń pè wálé ayé gan gbọ̀nà zìnà tó fi wá jẹ́ pé ẹ máa fi tiyín ẹ máa fi kó bá àwọn ọmọ lọ́mọ hmm. ẹ wàá jẹ́ kọ́ ọmọ wálé ayé lẹ́ni tó ṣe wípé ìyá lásán ni ó ní kò ní ní bàbá sẹ́yìn ọ̀mọ̀ pọ́nmọ tẹ́ ẹ bá ti ṣòwò àti wálé ayé rẹ̀ láì jẹ́ pé igi ti ń bẹ láàrin yín àtobìnrin tẹ́ ló tó lóyún rẹ̀ ni hmm. ẹ mọ̀ pọ́nmọ yín wọ́n máa zina ni wọ́n máa ń perú wọn lábẹ́ òfin ọlọ́run irú ọmọ báwọn kò ní bàbá tá a yóò jogún kò ní bàbá tí wọ́n lè máa pe àpè máa rẹ̀ má tí wọ́n já pè má eléyìí tọ́ yarantí sòkè hmm. aláǹfààní ìdí rẹ̀ wo ní le tí wọ́n mọ̀ pé ìdí tó léwọn àkóbá ńlá ni lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wa nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó jẹ́ pé téèyàn bá fi lè ṣẹ̀ téèyàn ọba jìyà rẹ̀ láyé ká tí rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmọ̀ ṣáájú kọ́lọ́hún ọbọ̀ tó ṣe tó bá fẹ́ lórí ẹ̀ hmm. sókè aláwa mọ̀ tọ́lọ́hún ṣe lórí ẹ̀ hmm. àwọn ẹ̀ṣẹ̀ yẹn wọ́n máa ń pè ní alhudud hmm. àwọn ẹ̀ṣẹ̀ tí Islam tó ti dá irú yà téèyàn jẹ téèyàn bá ṣerú rẹ̀ ẹni ọba ti jìyà lórí irú ẹ̀ṣẹ̀ báà yóò máa bẹ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama tahta al-mashi'a hmm. lábẹ́ bọ́lọ̀mbà ti ṣe fẹ́. tọ́kàn àlọ́ màtọ́lọ̀ wọn fẹ́. Hmm. so ẹni ṣe zina láyé ọ̀bọ ọbẹ̀ tó bá ti jìyà rẹ̀ láyé yìí tó bá ti jọ gbẹ̀ndẹ̀ alqiyama ọmọ bẹ tahta al-mashi'a ọba hmm. àtọrọ àforíjì jù bẹ́ẹ̀ lọ láyé ń bì. àìjìyà yóò sọ sí tahta so eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká kíì sára kí lọ́nà láti ṣe sùúrù òpin rẹ̀ kẹ́ sọ fún bàbá àwọn ah, àwọn olówó táwọn ìṣàjọyọ̀ àwọn fẹ́ kó àwọn yẹn lẹ́nujọ́ kìnnì àjọyọ̀ kìnnì eléyìí tó pàtàkì ní kẹ́ ẹ fọmọ yín ẹ fi fún ọkùnrin yìí níyàwó hmm. kọkùnrin yìí náà sì sọ pé òun gbà á níyàwó hmm. àwọn ẹlẹ́rìí méjì sì jẹ́rìí sí ah, Islam kò múlẹ̀ ayé lè lè fún wa ìyẹn méjì péré àmọ́ kọ́ jẹ́ni tó dúró déédéé ò kéésà àwọn ẹni tó jẹ́ pé pòkì ni wọn o hmm. ẹ máa pòkì ní ìsìn bí ẹni tí mutí pòkì bí ẹni tó pé máa ń fárùngbọ̀n rẹ̀ dànù òfin hmm. ṣẹ̀rí àní ẹrú wọn ò lè jẹ́rìí hmm. ká pe ẹ̀rí ńlẹ́rìí ọkàn jẹ́rìí sápò ara rẹ̀ ni pòkì bí ẹni tí ṣòkòtò rẹ̀ ń wọ́lẹ̀ pòkì ni lábẹ́ òfin ṣẹ̀rí à ẹ̀hẹ́n nínú òfin ṣẹ̀rí à ń ti mu sìgá pòkì ni ẹ̀hẹ́n bí ẹni tó ń ṣe zina pòkì ni bí ẹni tó ń ṣe yẹn ń wò pòkì ni so gbogbo irú àwọn wọ̀nyẹn wọn ò lè jẹ́lẹ́rìí wọn lè jẹ́lẹ́rìí ẹni tó jẹ́lẹ́rìí yóò jẹ́ mùsùlùmí gidi hmm. méjì sì ti tó ah, islam gan torí islam lábẹ́ òfin rẹ̀ ọlọ́run bẹ lẹ́dàá á mọ̀ pé bá ń bá ń wọ ẹni tó dúró déédéé á rìn jìnnà á rìn jìnnà hmm, wọ́n yóò bá náà sọ pé àrìn jìnnà ni àárí abúkọ̀ kẹrin àjẹpá rìn jìnnà ká lè ra bukẹ́ ọ̀kẹ́rẹ́ àwọn tí ó dúró déédéé bí abukẹ́ ọ̀kẹ́rẹ́ làwọn bàbá ti rẹ́ lẹ́rìí méjì o ti tó so wọ́n ti jẹ́rìí sí ó sì san sọ́dá kí obìnrin ẹ dákun kí ló le bàbá àjẹnu pálọ̀ bàbá ìyàwó ńlẹ̀ ti ṣe lẹ́yìn gbogbo à ń ṣẹ̀ṣẹ̀ ń bọ́ ta ń pariwo yun ẹ̀yin lẹ́yìn mọ owó tẹ fẹ́ ná gbogbo ntọ́ rọrùn àwọn asọ́dẹ̀ lè mọ́ra wa lọ ọmọ àlè wa ń pọ̀ láwùjọ. nínú àdéhìí kan anabi sallallahu alaihi wasallam pé mi ò ní yé bẹ nínú orí lópin ìgbà táwọn ọmọ zina ọba ti pọ̀ láàrin wọn. ọlọ́run náà rí ti ń ṣẹlẹ̀ láyé nìyí. àwọn ọmọ zina pọ̀ bàjẹ́ ìbẹ́yìn mm-hmm. náà rí ti ń ṣẹlẹ̀ láyé hmm. ẹni tí gbogbo nǹkan ò dúró déédé ẹni tí gbogbo nǹkan ò lọ déédé ẹni mọ́ṣáláṣí làwọn míì ti yọ̀gò síra wọn fa. àwọn míì nínú mọ́ṣáláṣí ló ti lọ wọ́n nà ní nǹkan wọ́n nà lóògùn òun lù ló ka àwọn olórí ibú <laughs> nínú ọlọ́ ẹnì kan náà tún fi ìbéèrè ìṣọwọ́ wọ́n ní tí àwọn bá bá imam lórí rúkú tó sì jẹ́ pé orí rúkú náà làwọn bá wọ́n ní tẹ̀kíbírọ́tìlì ẹ̀rọ́m mélòó làwọn ò ṣe eléyìí bá wọ́n ní báwo ni àwọn ò ṣe ṣe tàṣáwùdì alákọ̀ọ́kọ́ àti tàṣáwùdì ẹlẹ́ẹ̀kejì. alhamdulilayi ẹni tó bá bá imam lórí rúkú wọ́n ní tẹ̀kíbírọ́tìlì ẹ̀rọ́m mélòó làwọn ò ṣe ah, ah. ẹ̀yọ̀ kan tẹ̀kíbírọ́tìlì ẹ̀rọ́m nínú gbogbo sọ láti tá a máa ń ṣe láyé hmm takbiratul ihram kìí jọ yọ kan lọ. naam takbiratul ihram òun náà ni allahu akbar tá a máa fi bẹ̀rẹ̀ sọ̀lá. eléyìí tó pè fún pé kí gbogbo ń tà ń ti ṣe ṣáájú ká tó ṣe kápátì. gbogbo ń tà ń ti ṣe tọ́tọ́ ṣáájú ká tó ṣe allahu akbar ti bẹ̀rẹ̀ ó ti di ta gbọ́dọ̀ pati nísì. ọ̀rọ̀ àti ìbáwọn èèyàn sọ̀rọ̀ ìbáwọn ṣe gbogbo ètò ń ṣe wà pati nísì. torí kò ti wà wájú ọlọ ẹyọ kan náà ni. ṣùgbọ́n tó bá ti wá ṣe lẹ́yìn tán ó tún ṣe takbiratul ruku' Allahu akbar tẹni tí ń lọ sí ruku' ẹni tó bá ìmáàmù lórí ruku' yóò ṣe Allahu akbar méjì hmm. alákọ̀ọ́kọ́ láti fi bẹ̀rẹ̀ sọ̀láàt hmm. ìdúró ló sì gbọ́dọ̀ sílẹ̀ yóò dúró dáadáa ó gbọ́dọ̀ jẹ́ kójú kòkòrò kiri ìmáàmù ọmọ gbórí sókè máa ń lọ́wọ́ ó hmm. jẹ́ ọ́ dọ́ọ̀ láàmú títí tó fi wá di wípé ó ṣe Allahu akbar yìí ní dúró torí wọn yẹn ṣe lẹ́ni tó ti tẹ̀tí ń lọ sí rúkú hmm. orí ìdúró dọ́gba lọ wà ó sì kọjú sáà kébìlà ló ṣe tó máa ti wá ń tẹ̀ tó ń lọ sí rúkú ó tún ṣe Allahu akbar Allahu akbar ti rúkú so méjì yẹn ló ṣe tó bá wá ṣẹlẹ̀ pé ìmáàmù yóò gbòrí sókè mọ́ lọ tó bá ní méjèèjì ló ṣe mọ́sà ìṣètà lákọ̀ọ́kọ́ Allahu akbar ní dúró wàá wá sáré lọ sí rúkú. Hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. ìbéèrè ẹlẹ́kejì. nípa tàṣà báwo làwọn ṣe tàṣà àkọ́kọ́ àti kejì. wọ́n ní bọ́ọ̀lù àwọn ṣe ti tàṣà hùdà alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́kejì. tàlákọ̀ọ́kọ́ tẹ bá ti ṣe àtàhìyàtò lillah wàsọ̀lẹ̀wàtò wàtàyèbàt asalaamu alayka ayyuhan nabi wa rahmatulahi wa barakatuh asalaamu alayna wa ala ibadillahi salihin ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu. tẹ́bá ti ṣe débi tala kọ̀kọ́ ti tán. naam ẹ dìde. Hmm. nínú ìgbà wa kan eléyìí tí abubakar radiyallahu anhu tọ́gbà wa oníkan rasulillah sallallahu alayhi wa sallam idha jalasa fi tashahhud al-awwal hmm. kana ka'annahu ala radfin. oníkan hmm. nabi sallallahu alayhi wa sallam bá jókòó ní ibi títí ń ṣe àtàyà alákọ̀ọ́kọ́ ìyí máa bí ẹni jókòó lógun náà ni àwọn olùmọ́nìtùmọ̀ rẹ̀ ni pé tó bá ti lè jókòó yùn kì í pẹ́ kì í jìnnà títí tún dìde tó hmm. ibi tẹ́ ń ṣe àtàyà dènà. tó bá jẹ́ pé àtàyà tẹ́lẹ̀ kejì ni gbàtẹ́ bá ti débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ẹ̀ ṣe àsọ̀látù fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ìyàlẹ́nu ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí àwọn ọmọ ẹ̀yà Hmm. wọn ò sì sójú kòkòrò àti má. wàláhì nǹkan àyálẹ́nu nǹkan àbànújẹ́ ni hmm. yóò máa ni hmm, tẹ bá bí pé àwọn lẹ́bùn ńlá kan táwọn ò fún wa wàláhì ó yà yín lẹ́nu pé lè má mú mi gan ọ̀ma. wàláhì mi gan ọ̀ma torí pé òun so ọba ni lọ́kàn jẹ ẹ̀sìn tí ní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 ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال توبات السيدبي ولسلامة النبي صلى الله عليه وسلم وصنين حديث التي ما مسلم قاوة ike lẹ́yìn eléyìí sẹ̀sá gbogbo èyí tó bá wù ọ́ jù nínú àdúrà sẹ́ńbì. abubakar radiyallahu anhu ó bi anabi sallallahu alayhi wa sallam léèrè gẹ́gẹ́ bí adé ti tó wà nù bukhari àti muslim ó ní alimni du'a'an. أدعو به في صلاتي قم لا دعاء كنت ما سنين صلاتني النبي وأنا كما صحيح اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم الله أنا نكو ما سنين صلاتني سو أيتو إرايتو irú àyè tó lè kì bọ́ ni àbí kò sínú forí anabi sallallahu alaihi wasallam sọ fún un hadith wọn ní wọ Mu'adh nù rìwáyà kan mọ fẹ́ràn rẹ̀ hmm. torí náà má jẹ́ ẹni tí ó pa àdúrà yìí tì nínú sọláàtì rẹ̀ kò níparí sọláàtì rẹ̀. Hmm. allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik. Hmm. gbogbo eléyìí náà tún nínú iṣẹ́ tí ó ṣẹ́kù fáwọn òbí wa hmm. òun náà lọ ma rere tí wọ́n bá fi sáyé tí ń ṣàdúrà fún wa. a sì sọ pé ọmọ ò lè jọ́ ma rere tí ì tẹ̀lé sunna hmm. àbọ̀ ló sọ àjọ ma rè hmm. má tọ́jọ́ ta sunna. so ọmọ rere yẹn tí ń ṣàdúrà fóbi yóò máa bóbi àyè àdúrà náà tún ni ó tún ṣàdúrà fún bàbá àtìyá rẹ̀. rabbighfir li wa li walidayya wa lil mu'minina yawma yaqumul وارحمهما كما ربياني صغيرا وتساوى دوامي او دوامي او دوامي بنا الله السلام الله اكبر اريك وقل لكم تعالى الامام باتي بات شهود دبي اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله سلام وما سلام انت ركني نترى مالكية وانكا وقبي الرسالة الرسالة الفقهية في ابن ابي زيد القيرواني ó ń sọ ń bẹ̀ pé tẹ bá ti ṣe tashahhud hmm. lórí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tó bá wù ọ́ lè sálámà hmm. tó bá wù ọ́ lè sálámà lọ́pọ̀lọpọ̀ lè má mú máa mú hmm. iná ló fi jẹ́ pé àwọn ọmọ táwọn gbẹ́sìn yé nìsín wọ́n máa béèrè pé ṣe tàṣàwùdù débì kan bàbá yìí sálámà <laughs> bàbá náà ṣàṣìṣe lágbàntọ́kà so ṣùgbọ́n tọ́ka àwọn ò ṣe déédéé tán so tọ́lọ́pàá nàbí sallallahu alaihi wasallam wọ́n bí léèrè náà hadith a ti máa báwo la ṣe máa sálámà sí ọ kọ́ wa báwo la ṣe máa sọ sàlátù fún ọ tá a bá ṣe sọ̀láàtì tá a bá ṣe sọ̀láàtì. sọ̀lá náà bìí fi wá kọ́ wa ní àwọn sọ̀láàtù Ibrahimiyya Allahu Akbar. Ànábì náà ló sì ní ọ̀ gbọ́dọ̀ sálámà kó o tó sáàdì ọlọ́ níbi àwọn aburú nǹkan mẹ́rin. Allahu Akbar. Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal. Ànábì yìí kan náà ló tún ní sàdúà gbogbo èyí tó bá wù ọ nínú àdúà tó wù ọ láti ṣe ṣẹ̀ṣà rẹ̀ sí ń bẹ̀. Allahu Akbar. àìmọ̀ ẹ̀yẹ ìsọjọ́ ìsọlọ anábì lọ́lọ́run fi ẹ̀sìn rántí wa. Hmm. gbogbo àwọn ìmáàmù shafi'i ìmáàmù ahmed àwọn olùmọ̀ọ́ni lábẹ́ àbúradà ẹ̀sìn tọ́lọ́ fi rán ànábì hmm. wọ́n lè ṣàṣìṣe hmm. ọ̀rọ̀ tó ń sọ ó lè ṣe déédéé èyí tó ṣe déédéé làwọn tẹ̀lé hmm. tó bá kù díẹ̀ káàtó àwọn gan ní ká má tẹ̀lé àwọn ó ti fi wá jẹ́ tó máa bẹ́ wulẹ̀ pé ọ̀fẹ́ ah, tako ìmáàmù malik ni ìmáàmù ah, <laughs> malik lánàá bí malik ni. <laughs> jazakumullahu khairan oníbèrè lẹ́yìn náà tún béèrè bó ṣe jẹ́ pé wọn àrántí fi orúkọ àti ibi tí wọ́n ti béèrè ìbéèrè sí wọ́n ní iṣẹ́ ìgbàláyé wà kọjá yìí pé èyàn ò ṣe sọ̀láàt nínú yàrá tó jẹ́ pé ẹ̀rọ móhùnmáwòrán ó wà ní títàn kalẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ nù ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní ṣe ìgbàláyè wà fún ọkùnrin kó ṣe sọ̀láàt nínú yàrá tó jẹ́ pé bí ìyàwó rẹ̀ àbí àbúrò rẹ̀ lóbìnrin wà láì jẹ́ pé wọ́n á lo ìjáàbù wọn sára. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé. Pe gbogbo ìgbà tí bá fẹ́ ṣe sọ̀lá hmm. nǹkan tí ó lè mú yín kwa kúrò nídìí sọ̀lá tìyẹn kò gbọdọ̀ sí lára yín hmm. kò sí nítòsí ibi tẹ́ wà hmm. nítorí pé sọ̀lá ti tá à ń à ń bọ́ sọ̀rọ̀ jẹ́jẹ́ ni so tá a bá wá ṣàkíyèsí sọ̀rọ̀ jẹ́jẹ́ a gbọ́dọ̀ rí pọ́kàn wa pẹ̀lú ọlọ́run Hmm. ọkàn wa ti lọ síbòmíì sọláàtì eléyìí sọláàtì tọkàn jẹ́ pé koronfo sáná ni tí ò sí sáná nù ẹ̀ hmm. kò wúlò irọ́ lásán ìnirú sọláàtì bẹ́ẹ̀ yẹn hmm. torí ẹni anabi sallallahu alaihi wasallam ń ṣe sọláàtì ńjọ́ kan ìyá ńlá wa Aisha radiyallahu anha lára ògiri yàrá ilé rẹ̀ lágbọn abì kan ó fi kọ́tìnì ó fi kọ́ bẹ́ẹ̀ so aṣọ àwọn àwòrán bíi fúláwà bíi kinní wà lára rẹ̀ anabi sallallahu alaihi wasallam á parí sọlá tí ó ní ìwà àìsà yọ aṣọ kọ́tìnì tó fi rọ̀ yìí yọ yọ yọ yọ yọ hmm. nítorí pé àwòrán ara rẹ̀ tó jẹ́ fúláwà tí ìtúnṣe tabẹ̀ mìíràn hmm. kò yéé gbéra rẹ̀ hàn mí nù sọlá tì. la ilaha illallah. torí ẹ yọ yọ yọ yọ. Hmm. a sì máa dìtì kan wà eléyìí tó ń sọ nípa ìtẹ́ al-ambijaniya òun náà ni aṣọ bí àrán. Hmm. eléyìí tó ṣe pé ẹnìkan náà sọ̀hábà ó fi pààrọ̀ aṣọ hmm. eléyìí tánàbí sallallahu alaihi wasallam ń lò gẹ́gẹ́ bí ìtẹ̀ aṣọ tánàbí lò gẹ́gẹ́ bí ìtẹ̀ wọ́n dára sí wọ́n falà sí wọ́n ṣe kínní sí ìgbà tí ànábì ń ṣe sọ̀lá tó ní àwòrán tí wọ́n yà sí kéṣe tàbí mífa hmm. tí wọ́n yà sábí wọ́n ṣe máa dára sẹ́ni dára sí kápẹ́ẹ̀tì kò yé kóra rẹ̀ wá bá mi nù sọ̀lá tànàbí wa ni kí wọ́n lọ bọ́n fi gba al lọ́dọ̀ kan náà àwọn sàhábà èyí tọ́jú pé wọn dára sí la. so bẹ́ẹ̀ náà ní nísìn wọn náà ń ṣe sọ́láàt à ń ṣe tí ń bẹ lápò rẹ̀ à hmm. ń ṣe sọ́láàt so nǹkan kan ń bẹ lára rẹ̀ hmm. tọ́jú pé yóò máa dà ọ́ láàmú ẹlòmíín tó máa ti pè lórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ báyìí kọ́ máa ń ti ń ṣe mọ́. ó sì ń ṣe Allahu Akbar ọ mọ́wájú ẹni tó wà ní ọ pàǹsẹ̀ tirẹ̀ ń pátápátá. bó ṣe é ṣe kó tiẹ̀ má gbé wá sí mọ́ṣáláṣí mi tó ti fẹ́ ṣe sọ̀lá tó ń lọ dáa jù torí pé mm. yóò kọ́ àìrójú bọ̀ yóò tún kọ́ àìrójú bẹ́ẹ̀ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Mm. bákan náà ẹni tí wọ́n ń ṣe sọ̀lá ti ibi tí tẹlifíṣàn wa wà ńkọ́ tó bá pàpọ̀ tí rẹ̀ mm. ìlọ́wọ́ à ń tòsí ibi tó wà kò sí tó burú nu eléyìí àmọ́ àpótí tẹlifíṣàn tí wọ́n tàn Hmm. wọn wá ń sọ̀rọ̀ bí gbogbo nǹkan ṣe ń lọ nílé ayé kíni ká tún sálẹ̀ bíbá àwọn kan tún lọ bíbá àwọn kan àwọn kan wọn kan ó ti máa kọ́kọ́ fọkọlọ bá wọn lọ ok wọn ti lọ sísàlẹ̀ èkó wa wọn tún ti wà ní pọ́tà láti pọ́tà wọn tún ní wọn ti dé fagi oníkanu láti bẹ̀rẹ̀ wọn tún ní wọn ti lọ jọ́ọ̀sì o. ibo wa lọpọlọ rẹ wà wọ́n sì ń bẹ́ nu sọ láti láti létí ń bí. so ọpọlọ rẹ ò ní síndì sọlá ọ ta tẹlifíṣàn gánbo lọpọlọ rẹ wà ṣé bọ́pọ̀lọpọ̀ wọ sọ láti ní ronú pé àkúdí tó lóun kó wa látàárọ̀ ẹ̀wò <laughs> <laughs> alazari láti ti wáyé ṣe náà ló tún ta tẹlifíṣàn lẹ wọ́n gán mọ̀ pé ọ̀dà mm, kọ̀tọ́ kọ̀tọ́ bákan náà wọ́n ní sáwọn lè ṣe sọ láti inú yàrá tí ìyàwó àwọn wà láì borí kò sí wàhálà ń bẹ mm. kò sí wàhálà ní àwọn obìnrin ẹsẹ lẹ́wọ̀n. àbí obìnrin tó jẹ́ lábúrò rẹ̀ torí pé kọjá àbúrò rẹ̀ náà àbúrò rẹ̀ kọ́sá máa sì dílẹ̀ fún ẹ̀gbọ́n rẹ̀ mm. ọ̀wọ́ pé kọ̀ọ̀kan borí torí pé ẹ̀gbọ́n rẹ̀ lè rórí rẹ̀ Hmm. ẹ̀gbọ́n rẹ̀ lè rápá rẹ̀ hmm. ó lè rẹ́sẹ̀ rẹ̀ so obìnrin ẹsẹ̀ lẹ́wọ̀n jàmọ́ àwọn ẹlòmíì ọ̀gbẹ́sìn islam yìí hmm. ẹ rí obìnrin ìtọ́lọ̀ wọn bá ń ṣe lófin pé kó múra bí a ti ṣe ní kóbìnrin ọmọ amúra wọn ó ní í ṣe pẹ̀lú pọ́fẹ́ jáde síbi tẹ́ni tí ọ̀lẹ́tọ̀ sá ti rí ojú ọwọ́ rẹ̀ ń wà. Ah, kódà kó sì pé inú létà ń gbé yẹn hmm. eh, kọjú sí mi kọjú sí ọ ni àdàlú ẹ̀ wà ní tó <laughs> ó sì bọ́tọ̀ fẹ́ fọṣọ bọ́tọ̀ fẹ́ fàbọ̀ ọgbọ́dọ̀ gbogbogbò ara rẹ̀ amánú hmm, hmm. yàrá rẹ̀ wà àtọkọ rẹ̀ lọ́wọ́ à ń bẹ ta ló tún ní kó gbogbogbò ara rẹ̀ pé kí ni kò sì sínú pé ọwọ́ àánú yàrá ẹ̀ nìkan kàn sílẹ̀kùn ni wọ́n bá já wọlé bọ́ kò síbẹ̀ bàbá ti wọnú lé yẹn hálẹ̀kùn yín ẹni fẹ́ wọlé ọ̀kanlẹ̀kùn ẹ̀ tẹ́lẹ̀ táwọn á ṣe àṣàlámù àlékún kó tó di kó sàṣàlámù àlékún tó ti bẹ́ẹ̀ nulẹ̀. <laughs> ẹni wọn nà lórógùn ẹ. torí délé ẹ halẹ̀kùn yín hmm. so ìyàwó rẹ̀ wà ń bẹ́ẹ̀ nulẹ̀ kò borí wọ́n á fẹ́ ṣe sọ̀lá kọ́sàmọ́ dùn wájú ẹ̀ hmm. tí o bá ti dún bí tí wọ́n ti máa rí dípò kó máa ronú pé tó bá ti parí sọ láti ń sì ráyàwó mi mú yàrá ń lọ bá ń lọ sí kò síbẹ̀ hmm. ó lè kọjú sí sọ láti tó ń ṣe eléyìí jẹ́ bó ti ṣe ẹ jẹ́ kí n máa fi tó ẹ̀yin olùgbọ́ wa létí pé ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six bákan náà fẹ́yìntì ẹ̀ ń bẹ lọ́nà tó jìn rere ẹ kàn máa fi plus two three four síwájú ẹ̀ náà ni ẹ tún lè máa wà lórí ìkànnì ojú ìwé wọ Facebook kẹ́ ẹ máa wò bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete. Kete ẹ má bínú pé a ní àmú ìpè lónìí ẹ má bínú ìbéèrè míì tó tún wọlé o náà ni pé oníbèrè béèrè pé nígbà tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ tó bá tó bá gbéra kúrò níbi ìrùkú rẹ̀ wípé ibo ló yẹ kó wọ̀ rí ọ wà yàní bóyá yóò káwọ́ sílẹ̀ ni àbí. alhamdulilayi ẹ ti mọ̀ pé nínú sọ́lá téèyàn bá dúró èèyàn ò gbé ọwọ́ lórí ara wọn hmm. á gbọ́tún lórí tòsí àwọn hmm. àka méjèèjì láyà. Hmm so òfin ọlọ́run ọba nìyẹn àìdáwọ́lẹ̀ hmm. so àwọn bàbá bàbá tẹ̀ bá ń láǹfààní àti gbọ́rọ̀ yìí òfin ọlọ́run o hmm. ẹ̀yin màmá màmá tẹ̀ láǹfààní àti gbọ́rọ̀ yìí òfin ọlọ́run o á hmm. gbé ọ̀tún á gbé lórí òsì méjèèjì á wà kàléyà so bẹ́ẹ̀ ni wọ́n ní anabi wa sallallahu alayhi sallam máa ń ṣe anabi ìkáwọ́lẹ̀ nínú sọ̀láàtì so máàlíkù nínú tíra rẹ̀ tí wọ́n ń kà láwùjọ wa madhahabu tiẹ̀ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó ní kí wọ́n káwọ́ lẹ̀ hmm. eléyìí làwọn ẹni tí wọ́n ń káwọ́ lẹ̀ gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún wa hmm. tí wọ́n fi ń káwọ́ lẹ̀ ṣùgbọ́n èyí tó tọ̀dọ̀ ọ̀gá wa tọ́lọ́n fẹ́ sìn rán tó tọ̀dọ̀ rẹ̀ wá ànábì wa sallallahu alayhi wa sallam òun náà ni pé ọwọ́ ọ̀tún á gbé lórí ìtòsí hmm. á wàá méjèèjì tá a gbé léra àwọn ńláyà so kìí ṣe ó kàn yá o kìí ṣe ikùn o hmm. àbí lórí ìdodo àbí sàlẹ̀ ìdodo àyà kálukú alọ́máyà hmm. àyà yín lẹ́ kàlẹ́ tọ́ bẹ́ẹ̀ ni àwọn olùmẹ̀sìn Islam táwọn á sọ pé á kàwọ́ láyà ni wọ́n ṣe sọ hmm. ṣùgbọ́n ìyapa tó wá wà ni pé ǹjẹ́ tá a bá gbórí sókè láti rùkú rùn kó tó di pa lọ sí forí kanlẹ̀ ṣé àdáwọ̀ ń padà sáyà ni àbá kalẹ̀ so ìtọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé á tún dá padà sáyà. Hmm. Hmm. nítorí hadith Wa'il ibn Hujr radiyallahu anhu ó ní ìrìn anabi sallallahu alaihi wasallam rí lórí ìdúró nínú sọlẹ àfi kọjá pọ káwọ́ léra wọn lókè àyà so ẹ sì máa pé ẹni tí ń bẹ ṣáájú ká tó rùkù ìdúró ni wọn máa ń pè. ń hmm. tá a ṣe lẹ́yìn rùkù náà ńgbà tá a nàró ìdúró náà ń hmm. sọ pé yàtọ̀. torí ẹ̀ ló ṣe jẹ́ pé olùmọ́wá Sheikh albani rahimahullah nígbà táwọn sọ pé àdádálẹ̀ ní ká tún káwọ́lé àyà lẹ́yìn ìgbà tá a bá nà rò láti rò kó ọ̀rọ̀ wọn ò ṣe déédéé rárá kò ṣe déédéé rárá nítorí pé tá a bá wo àdéhùn wa ibn Hajar á rí i pé pẹ̀lú bó ti ṣe fẹ̀ tó gbòòrò wọ́n kárí ìntà ṣe ṣáájú rúkú àti ìntà ṣe lẹ́yìn rúkú. so kò sì sẹ́ẹ̀lì kan pàtó tó sọ wípé ẹ gbọ́dọ̀ káwọ́ léra wọn lókè àyà yín lẹ́yìn ìgbà tẹ́ bá gbórí sókè láti rùkù. Hmm. ẹ̀rí tá a lò fún ká tó rùkù náà lẹ̀rí lẹ́yìn rùkù hmm. nígbà tí ò sí ń tọ́ là wọ́n. Hmm. sọlẹ́ ìjẹ́bù ṣe jẹ́ àfi tẹ́ ń bá ń pe tó wà lẹ́yìn rùkù níjókòó ìdúró náà sì lọ́nà. ìbéèrè míì tuntun wọlé òun ni pé ṣé èèyàn lè ṣe àdúrà sókè lẹ́yìn sọ̀láàt ní mọ́ṣáláṣí Ah, wọ́n ní sàlẹ̀ máa ṣàdúrà gbọ́n sókè hmm. lẹ́yìn àwọn sọ̀lá ti wà ní mọ́ṣáláṣí àkọ́kọ́ ni pé àdúrà wa àwọn òbúkátà láti máa gbọ́n sókè pẹ̀lú ẹ̀ hmm. ṣùgbọ́n bàbá ṣàdúrà á ṣe sàǹsàn kì í ṣe pé a máa rò lérò hmm. ẹni tí ahọ́n rẹ̀ ò mì tí ètè rẹ̀ ò gbọ̀n tọ́wá ni mò ń ṣàdúrà ó ń rò ni o so ọlọ́run sì ni ud'uni wa qala rabbukum ud'uni ẹsìtẹ́jọ́ ìlẹ̀kùn ẹ pè mí màá jẹ yín ni ọlọ́run sọ pé ẹ máa ronú pé pè mí. so ìwọ pọ́lọ̀ ó fètè mété hmm. ahọ́n rẹ̀ kan sùn nínú ká ẹnu ọ̀wá lọ ń ṣàdúrà ó ṣàdúrà kankan. Hmm. so ẹ má ṣe àdúrà lẹ́ni tí wọ́n máa pariwo hmm. ẹ sì má ṣàdúrà lẹ́ni tí wọ́n máa jẹsẹ̀ mọ́lẹ̀ ẹ ṣe àdúrà lẹ́ni tó ṣe pé yóò wí ní wíwí. Hmm ìwé ní wíwí kò pọn dandan pé kí ìwọ gan alárò gbọ́n tó ń ṣe ládùá ambos bọ́ sí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so bá ṣe máa ṣàdúrà nù so ṣùgbọ́n tó bá pé sọ láti lẹ́ bá ṣe mm. ká lọ́ọ́ máa o àdúà ààyè rẹ̀ fẹ́ni tó bá ṣe sọ̀láàtì òun náà nínú sọ̀láàtì gangan gbogbo ń tẹ́fẹ́ tọrọ lórí ayé àtàlùkìyàmà èyí tẹ́fẹ́ tọrọ fúnra yín àbẹ́fẹ́ tọrọ fẹ́lómi nínú mm. sọ̀láàtì yín náà lẹ́fìsí mm. nítorí kò ń la ìyá àdúà ẹgbọ́n tábùbákàr sọ allimni du'aan ad'u bihi fi salati kọ́ mi ní àdúrà kan tí màá fi bẹ ọlọ́run nínú sọ̀láàtì mi nínú sọ̀láàtì mi gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú mọ̀ ń tọrọ mọ̀ ń tọrọ mọ̀ ń tọrọ inú sọ̀láàtì ló fi sí torí pé àyè tó ga jù nù mm. àsìkò yẹn ìwọ́n ń bọ́ lọ́n sọ̀rọ̀ jẹ́jẹ́ mẹ́jẹ̀ mm. wá jẹ́ pé ìbá sọ̀rọ̀ jẹ́jẹ́ mi ti tánná mm. kó tó wá di pọ̀ má dùn àrẹwà bàbá tí wàá sálámà kì í sàdúrà náà máa ń ṣe ń bẹ̀yẹn èèyàn máa ṣe díkìr àwọn gbólóyìn ìrántí ọlọ́run astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa ala kulli shay'in qadir a máa ṣe lọ títí tó fi ṣe subhana allah tasbih subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi lọgbọn allahu akbar lọgbọn kó tó wá sí tọgọ́rùn la ilaha illallah wahdahu la sharika lah له الملك وله الحمد وهو على كل شيء قدير. shay'in qadir ìtàn Ànábì sallallahu alaihi wasallam tí yẹn bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run pa gbogbo àṣìṣe yẹn rẹ fún yẹn kódà kó ṣe pọ́pọ̀ tó èfófó orí òkun lẹ́yìn rẹ̀ ló ka ayatul kursi tánàbí sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá ń kà lẹ́yìn gbogbo sọ̀láàtì ọ̀ràn yẹn kan hmm. nǹkan kan ò ní dí onítàn láti wà lẹ́jẹ̀nà àfikún ìyẹn ni tẹ́ni tí bá mójútó sọ̀láàtì o hmm. kìí ṣe pé ẹni tí máa ṣe sọ̀láàtì ń dakúrekú hmm. àbẹ́ni tó jẹ́ pé jimá jẹ́ ń mùsùlùmí ni abọ́dúnrìn <laughs> iná ni sọ̀láàtì tiẹ̀ so irú àwọn wọ̀nyẹn kọ́ ni wọ́n ń sọ so ẹni tí ń sin náà jojúmọ́ sọláàtì ọ̀ràn yẹn rẹ tó bá ti parí rẹ̀ ń kẹ́ àti kùrùsì nínú riwaya kan àti kólú wàlláhu ahad bẹ́ẹ̀ ni almuawidatan èèyàn tún kà kúlọ̀ àwùjọ rabbil falak kúlọ̀ àwùjọ rabbin nas tó bá ti ṣe bá ń ti dé kọ́ máa lọ àmọ́ gbogbo àdúrà rẹ mo fẹ́ tọrọ nínú ìforíkalẹ̀ rẹ hmm. gbogbo mo fẹ́ tọrọ nínú tẹ̀síáhùdù rẹ nínú àtáyà rẹ hmm. iná la fi sọ pé ó ká gbọ́ lárúbáwá tá a fi máa ṣàdúrà ó hmm. kéré jù ó gbọ́dọ̀ fi yorùbá ṣàdúrà bẹ́ẹ̀ o so sẹ́mi pé ẹni tí òun náà gbaṣẹ́ alákọ̀wé kò ní máa sọ yorùbá ń bíṣẹ́ o hmm. wọ́n ti wọ́n ṣe sọ láti kí wọ́n fẹ́ máa fi yorùbá ṣàdúrà sí ẹlẹ́yin hmm. jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan ẹ̀yin tí ẹ tún fi béèrè ṣọwọ́ ẹ má bínú tó bá di lọ́jọ́ mẹ́jọ ìní tí a bá ti mú ìpè tí àǹfààní bá ti ṣí sílẹ̀ láti máa ṣe bẹ́ẹ̀ fún wa a máa kọ́kọ́ fi ìbéèrè yín síwájú ibi náà ni a ti máa ṣẹnu ró ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́ Allah kó bá fi san án lẹ́sùn lórí láyé bí àti ní ọjọ́ àgbéǹdẹ̀lẹ̀ kíyámà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àtúndásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá jazakumullahu khairan ọlọ́run insha Allah bákan náà ní mọ̀ọ́dúpẹ́lọ́wọ́ àbú àmìnà tí wọ́n dìjọ́ wá láti òkè àdó akíntola jazakumullahu khairan ọ̀làdùn níbi lóko mi ọjọ́ mẹ́jọ látún pàdé títí gbà náà sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ gbọ́ bí ó ṣe ń sin wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́.